وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni tẹ̀síwájú àlàyé àwọn ahadith tó wà náà wé two hundred golden hadith from the messenger of Allah ti Abdul àti eh, Abdulmalik Mujahid ti ọkọ̀ ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia ló gbéwèé náà jáde hadithi ẹlẹ́ẹ̀kẹtàdínníàádọ́rùn hadith number eighty seven òun lágbèyẹ̀wò láàárọ̀ yìí hadith náà lọ báyìí wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ wípé tasaharu fa inna fi sahur baraka hadith yẹn kò gùn rárá ó kúrú ó yẹ ká lè jọ ha sórí torí náà máa kà ní ẹ̀mẹ́ta sí tasaharu fa inna fi sahur baraka tafaharu fa inna fi sahur baraka tafaharu fa inna fi sahur baraka jẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam sọ pé tafaharu ẹ máa jẹ fa inna fi sahur torí pé dájúdájú nínú sàárì jíjẹ o bárọkà àlùbáríkà ń bẹ̀m̀bẹ̀ tàbí ká tún pé torí pé <clears throat> dájúdájú àlùbáríkà ń bẹ nínú sàárì jíjẹ ìtumọ̀ lẹ́ẹ̀kan sí anábì ní tasaharu ẹ máa jẹ sàárì fa inna fi sahur bárọkà torí pé nínú sàárì jíjẹ o bárọkà àlùbáríkà ń àwọn ẹ̀kọ́ pọ̀ ta lè kọ́nu hadithi alákọ̀ọ́kọ́ ó ń sọ fún wa nípa <clears throat> fọ́dù sahur ọlá tí ń bẹ fún sáàrì jíjẹ anábì gbé jáde ń bí pé alùbáríkà ń bẹ ń bẹ alùbáríkà hmm, ń bẹ ń bẹ nínú hadithi míì tí hadith ita kayi bá a sọ Bukhari hadith number one nine two three hadith number one nine two three hadith míì tí ìmáàmù Nasa'i tí wọ́n gbà wá àti Ahmad tí àwọn afá sọ pé ọ̀sánàdì ò sahih pé sánàdì ò sahih. anabi sallallahu alayhi wa sallam sọ hadith abdullah bin al-harith an rajulin min ashabi nabi sallallahu alayhi wa sallam qala دخلت على النبي صلى الله عليه وسلم وهو يتسحر فقال إنها بركة إنها بركة àtọ́kùmọ̀lọ́hù ìyáhá falatadàrú ó ní sábítà ń sọ yìí ó ní òun wọ ìyẹn ni pé abdullahi bùnú làárísì látọ̀dọ̀ kanú àwọn sàábí kò dárúkọ ẹnìyẹn ṣùgbọ́n kanú àwọn sàábí anabi sallallahu alaihi wasallam ó ní dàkọ́ltù alànàbí mo wọlé tó ànàbí ìjọ kan wàhúwá yatasaharu lẹ́ni tó ń jẹ sàárì lọ́wọ́ òun wọlé òun bá lẹ́ni kí n ṣe ni tó ń jẹ sàárì lọ́wọ́ faqad òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wa sọ wípé inna barakatun ah! ṣé orí sáàrì tí mò ń jẹ yìí alùbáríkà ni irú alùbáríkà wo wá ni ó ní barakatun alùbáríkà kan ni irú alùbáríkà wo ni àtọkùmọ̀lọ́hùn ìyá ha èyí tọ́lọ́wọ́n ọba fún rárá rẹ̀ <clears throat> tó fi ta yín lọ rẹ̀ àtọkùmọ̀lọ́hùn ìyá ha alùbáríkà ọlọ́wọ́n ọba fún rẹ̀ lè ta yín lọ rẹ̀ fọlẹtẹdẹ ọhà ẹ gbọ́dọ̀ gbé jù ẹ gbọdọ jù sílẹ̀ ó mọ̀ pé ní ìtànà bíi tún sọ yìí a lè kan yọ ńbẹ òun náà ní wípé ìjọràn èèyàn sàárì jíjẹ torí pé ànábì ní ẹ ẹ máa jẹ àwọn nínú tíra tí mò ń wò lọ́wọ́ ẹ̀ tá wàkàónù sahur bàrọ̀ká zọ ìrùn ká sọ pé alùbáríkà ni sàárì jíjẹ ó ní tó hàn ní lè anahu tìbáun lè sunnati ó nítorí pé ìmọ̀ jẹ sàárì ìmọ̀ tẹ̀lé sunna ni wàyíkọ́ wèé alasiam ó sì máa ń jẹ́ kí èèyàn lágbára láti lè gba àwẹ̀ hmm. mo rò pé ó máa ń jẹ́ kí èèyàn lè ṣe kí ni láti lágbára láti gbà ní bá jẹ sàárì yóò lágbára lọ́sàn-án láti lè gbà wẹ̀ hmm? ọlọ́run kò ṣàánú wa afa ah, wa tún tẹ̀síwájú èyí tí mo fẹ́ kà ló ní wà fí ìmùkọ́láfà lè ha lè kìtàbí fa innahum la yatasahharun ó ní nínú sàárì jíjẹ yìí gan ó jẹ́ ìyapa sí àwọn alòlè kìtàb ìnàlè yahudu wa nasara náà àwọn yahudi àti nasara tó ráwọn náà ń báwẹ̀ fa iná láàyè tó sàárò torí pé àwọn alòlè kìtáàbù wọn kì í jẹ sàárè ìdí nìyẹn onílìdáàlìkà sàmẹ òrọsóòlù lè kárí mu sọlọlá aliwasalam lọgọdá alimubarak ìdí nìta náà fi fi pè é ní oúnjẹ àlùbáríkà ká máa fi hadith ribadi bin sariya wàá bi darda ká máa fi hadith sayili ribadi bóni sáríà wà ábí dàrdà rọ́dìyàlá àníhùmá gẹ́gẹ́ bó ṣe wà nínú àdíìsì àáfà alẹ́ ẹ̀rìbáàdì bóni sáríà tó gba àdíìsì òsíkùn bí takwalá ìwọ̀tọ̀ àti hmm, àdíìsì tó ṣẹlẹ̀ ní hajjatul wada ẹja fi yẹn lẹ àti abudu àfọ̀bá kọlọ́mbà níyọ́nù sàn tánàbí ní halumma ilà al-ghada mubarak ó yá ó yá ó yá ó yá ọ síbi oúnjẹ àárọ̀ kùtùkùtù èyí tó já lálùbáríkà ìyá ni asahu òun náà ni fàárì òun náà ni fàárì ọ̀rọ̀ tí mo wá sọ lẹ́ẹ̀kan pé kánàbí sọ pé falatadaru ẹ má gbé jùlẹ̀ ń júwe jọ̀ranyàn rẹ̀ ṣùgbọ́n a tún tẹ̀síwájú nínú àwọn àlùbáríkà tàbọ́lá ti ń bẹ fún sáàrì jẹ náà ni pé sáàrì jíjẹ ni pé inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutafahirin yusọ̀lúnà alàmùtàfà àríyìn ọlọ́run ọba ni anabi wa muhammad àwọn màláíkà yusọ̀lúnà alàmùtàfà àríyìn mùtàfà àríyìn ló máa jẹ́ inṣàlá ta'ala pé tó dáhùn fáàyè ni ismail fáàyè eh، ó ní àwọn màláíkà ó máa ṣàdúrà fún àwọn tí wọ́n ń jẹ sàárì wọ́n máa ṣàdúrà fún kíni àwọn tí wọ́n ń jẹ sáré subhanallah kí làdúrà tí wọ́n máa ṣe ẹ rí i pé wọ́n máa tọrọ àforíjì fún wọn ni hmm. wọ́n máa tọrọ àforíjì wọ́n máa tọrọ ìkẹ́ fún wọn látọ̀dọ̀ ọlọ́run káwọn tó ń jẹ sáré liyakunu utaqa rahman fi shahri al-Qur'an tó wá jẹ́ àwẹ̀ Ramadan kí wọ́n lè jẹ́ ọ̀kan nú àwọn tọ́lọ́run ó bọ́kún ẹrú lọ́rùn wa ní oṣù Qur'an eléyìí rí bẹ́ẹ̀ torí hadith abu sa'id al-khudri radiyallahu ta'ala ani hadith abu sa'id al-khudri radiyallahu ani tó ní asahuru akilatu baraka ẹ̀rí sáàrí tẹ́ ẹ̀rí yẹn o oúnjẹ àlùbáríkà ni fálàtà dàrúhù ẹ má gbìjù sílẹ̀ wàláwo àníyànjẹ̀rọ̀ àhàdùkùn jùlẹ̀ àtẹ̀mí máa ń kódà bó tilẹ̀ jẹ́ wípé gẹ́ omi kan lẹ́ẹ̀mú ẹ̀pẹ́ lómi ìgbì mo ṣe ń sọ yóò pé àwọn ah, kì í sì fẹ́ jẹ sàárì máa dànù òun rú kì í bọ̀ lára mu anábìnrin hmm, bó tiẹ̀ jẹ́ pé kó o gẹ́ omi kan if you are going to make a sip just a sip of water make sure you do it do not leave it do not leave sahur at all predown meal don't leave it even if it is just to be a sip of water bó ṣe gẹ́ omi kan fa inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutasahhirin fa inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutasahhirin torí kíni ànábì ní torí pé ọlọ́run fúnra rẹ̀ ah, àti àwọn màláìka rẹ̀ hmm, yusalluna ala al-mutasahhirin hmm, wọ́n ń ṣe sọ̀láàtì fún àwọn tí wọ́n ń jẹ sàárì wọ́n ń ṣe sọ̀láàtì fún àwọn tí wọ́n ń jẹ sàárì yẹn pé àwọn màláìka wọn ò máa tọrọ àforíjì wọn ò mọ̀ tọrọ ìkẹ́ wọn ò mọ̀ tọrọ àánú lọ́dọ̀ ọlọ́run fún àwọn wo ni fún àwọn tí ń jẹ sàárè ọlọ́run fúnra ara rẹ̀ ó máa dá akọ wọn yóò máa rántí wọn láàrin àwọn màláìka níbàámu sí àlàyé tó wà lórí àyà suratul ahzab pé inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima kẹbi abul aliya bó ṣe ṣàlàyé rẹ̀ wallahu ta'ala a'lamu wọ́n ní ìdí ni tó jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kan láàyò fáwùtà mùsùlùmí àádàlẹ̀ ajírọ̀lá ọ̀dìmọ̀ mi rọ́bì rahim kò gbọ́dọ̀ jẹ́ kó fòun ru ẹ̀san ńláńlá látọ̀dọ̀ olúwa oníkẹ́ aláàánú torí náà ẹni tí ò bá jẹ sàárẹ̀ ẹ̀wọ̀n tó pàdánù hmm? ẹ̀wọ̀n tó pàdánù inú kí wàá la lè fi jẹ sàárì wọ́n nínú ètò dáa jù òun ni àtàmúrù tàmọ̀ sí dábínù hmm, tàbí sòmọ́kànjọ́ táwọn bàbá ń pè ní sòmọ́kànjọ́ hmm, àwọn kan ń pè ní làbídùn dábínù tàmọ̀ sí déètì lédè òyìnbó kìrìpẹ́nà hmm, anábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ́nà àdìs abu daud ìpè ni'ma sahur ni'ma sahur lil mu'mini àtàmúrù. Ah, ni'mas mọ́ndàlá ó oh sari mọ́ndàlá rẹ̀ òun náà oh, oh, ní tamur ó ó kẹwàá o èwo ló dáná ah, ah, èwo ló dáná tá a lè fi jẹ sàárì dàbínú ni hmm, dàbínú ni ẹlẹ́mìíràn pé àkọlé yóò yàn mí gan ti dán wò rí mo jẹ́ bíi méje àbí bíi mẹ́sàn-án kódà ààwẹ̀ ògbómi tí ó fi dì sínú èmi á sì máa jẹ ká máa máa jiyán máa máa jẹ̀bà máa máa jẹ̀rẹ̀sì tí ó pọ̀ ṣùgbọ́n jọ̀wọ́ ní ẹja àwò àlùbáríkà ń bẹ nínú tamuru ń bẹ nínú dábìnù dáadáa wọn lọ́rọ̀ kan táwọn kan sọ ní àwẹ̀ tó lọ pé ẹ tàbá fẹ́ yọ jákà àlèfi dábìnù yọ ń bí o torí àwọn èèyàn mọ pàtàkì ẹ̀ mọ́ ni ni àwọn tó mọ pàtàkì rẹ̀ ń bẹ ìwọ ló pé wọn ò sí oúnjẹ gidi onídábìnù mo gbìyànjú ẹ̀ mọ́ka mi jẹ nǹkan dábìnà ni màá jẹ kódà kókó lára ọ̀tá lé ní kókó lọ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣàánú wa dábìnà alẹ́fimú gàrí alẹ́fimú kọ́ torí náà oúnjẹ ni àwọn èèyàn ti ń mọ̀ ọ́ sóúnjẹ ó wá lè jẹ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ò mọ̀ sóúnjẹ o ṣùgbọ́n àwọn míì ti ń mọ̀ sóúnjẹ náà àwọn brothers tó bá fi dábìnà yọ jáka fún wọn ìyẹn zakatul fitri tayo ni wọ́n gbà mo fi yọ́fẹ́ mi tó wáá pé mo lẹ́tọ̀ọ́ sí ni ní gbà nítorí náà tó wáá pé o ó sì o àwọn afáwa wa ni faman lam yajid falyahrus an yatasahhar walaw an yajra'a lima hmm. ṣùgbọ́n bá wá rí tí ò rí dábínú tàbí wò pé agbára òun kò ká dábínú yìí ò ní káwọn o. ó lè jẹ nǹkan mi tó bá wá rí n tó jẹ òrí dábínú dẹ bó ṣe omi kéèyàn mu èmi wá ń sọ wallahu ta'ala alam èèyàn lè sojú kòkòrò ń tànà bí sọ yìí kódà kéèyàn jẹ ká kéèyàn jẹ àmàlà kéèyàn jiyán kéèyàn jẹ fẹmọ kéèyàn jẹ rẹsì kéèyàn jẹ wà kéèyàn jẹ búrẹ́dì gbogbo ń tà lè jẹ kéèyàn máa máa tún jẹ dábìnú yẹn sí kéèyàn kọ́kọ́ jẹ láti ṣokú kòkòrò ń tànà bí sọ pé òun ló dáa láti fi jẹ sàárì wallahu ta'ala alim nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ mbẹ̀ òun ni ká má mọ̀ kánjú ìyẹn pé láti máa tètè jẹ sàárì a máa ń jẹ sàárì nígbà tílẹ̀ tó bá ń súnmọ́ pélẹ̀ fẹ́ mọ́ pé àlùfájìrì fẹ́ yọ nílẹ̀ yorùbá yìí àìjí nílẹ̀ yorùbá mo sọ kódà nàìjíríà wa yìí ẹ̀yìn èjì láago mẹ́ta òru kó ló ń fẹ́ jẹ sàárì wọ́n lè jẹ́ bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè míì nítorí ìdọ́jú ojú ọjọ́ tí wọ́n ṣe é rí o ṣùgbọ́n nàìjíríà yìí o àtilẹ̀ yorùbá o àtilẹ̀ ìgbò o àtilẹ̀ haúsá o aago mẹ́ta òru èèyàn lè jẹ sàárì èèyàn ò máa jẹ sàárì ní nǹkan tí ó ń súnmọ́ ìgbà tí alfajiri fẹ́ ọ́ hmm. nítorí hadith zayd ibn sabit radiyallahu anhu anahu qala tasaharna ma'a nabi sallallahu alayhi wa sallam ajẹ́ sàárì pẹ̀lú ànábì súnmọ́ kọ́ọ̀lá kọ́ọ̀mà ilẹ̀ sọ́lá ànábì lẹ́yìn náà lànábì wà lọ kírun kó lè tú anansi tó gba hadithi yìí radiyallahu anhu látọ̀dọ̀ zayd bọ̀nà sábìtì ni kam kana bayna al-adhan was-sahur láàrin irun pípé pé àsìkò irun ṣubú yìí ti tó sọ̀látìl fájìrì àsìkò ẹ̀ tó ìyẹn pé tàlfájìrì fi yọ àti ìgbà tẹ́ ẹ jẹ sàárì tọ́hún kí ni àsìkò tí ń bẹ láàrin méjèèjì òdiwọ̀n rẹ̀ ó ní kọ́dúró khamsina àyà kọ́dúró khamsina àyà tẹ̀lé òdiwọ̀n téèyàn lè fi ka àádọ́ta àyà nínú alukur'an òdiwọ̀n téèyàn lè fi ka àádọ́ta àyà nínú alukur'an téèyàn bá sì mú àyà ní ìsìn nínú kur'an àyà kan. Hmm, irú ọlọ́run ní fún àpẹẹrẹ inú sọ́rọ́tù námìlì àyà eighty five ọlọ́run ní ọ̀dùbíláì náà ṣe tán dọ̀jìn wà wá kọ alẹ́kọ̀ọ́lù àlẹ́yìn bímọ tọ́lá mú fáhùn láàyà ń tẹ̀kọ́ ìwọ náà lè tíráì kó wo táìmù tó fi ká kò tí ẹ̀ sí ìnira kankan bẹ́ẹ̀ yẹn náà lè gbìyànjú kéèyàn wo àsìkò téèyàn fi kà mọ̀ wulẹ̀ mo fẹ́ fún ìwà látàmẹ́ǹtì ń ká ṣe fúnra rẹ̀ lónìí ẹ bá wa ṣe ìwọ náà kà kò fi wò ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون Quran fifty fifty tó o bá láago lè fọwọ́ kà ọwọ́ ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون kò pé seconds pé five seconds ká ní five seconds ní ìṣẹ́jú àyà márùn times fifty hmm? yóò jẹ́ two hundred and fifty seconds hmm? two hundred and fifty seconds ká ní two hundred and fifty divided by sixty hmm? twenty five divided by sixty nù yóò jẹ́ four <laughs> ìṣẹ́jú mélòó nù so ká lọ ṣe fúnra wa ara ẹ̀kọ́ náà nù ọlọ́run ṣàánú wa náà ká má máa kánjú jẹ ọlọ́run fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ kí wàá ní ìdájọ́ sàárì jíjẹ hmm. kí n tó lọ sí mi ìdájọ́ sàárì jíjẹ o mo tún fẹ́ ṣàlàyé kíní kékeré kan ìṣesí kan wà fáwa mùsùlùmí ká máa bẹ̀rù wípé ah, sàárì ti àsìkò sàárì ti fẹ́ tó yá máa sáré mọ̀jẹ̀ ká àlùfájà rí ó yọ bá wa níbi tá a ti ń jẹ sàárì àwọn afáàní bíi àwọn ni àdádálẹ̀ ni kéèyàn máa jẹ sàárì lẹ́ni tó ń bẹ̀rù kálífàjárì má yọ bá òun lórí ẹ̀ kó yọ bá wa lórí ẹ̀ sọ pé àwẹ̀ àláwẹ̀ àwọn mẹ́rin wọ́n sì mẹ́rin wọn wá kílẹ̀ rí táwọn afáà sọ wọ́n ní tó wà nù kúrán ni pé fakulu wakulu washrabu hatta yatabayyana al-khaytu min abyadi min al-khayti la aswadi min al-fajri ẹ máa jẹ ẹ máa mu títí tí ó fi tàbáyánu hmm, tí tàbáyánu ó fi ṣẹlẹ̀ títí tí ó fi hàn tí ó fi dá yín lójú pé àlùfájìrì ti yọ so èèyàn yé dázàrì dúró nítorí pé ó ń bẹ̀rù pé eh, ẹja mọ̀jẹ̀mọ̀ torí ó ṣeé ṣe kálífàjìrì yọ o tàbí ó ṣeé ṣe kálífàjìrì ti yọ kò wọlé ó dìgbà tó bá hàn sí ipò ti yọ hmm? ó dìgbà tó bá hàn sí wa pé ó ti ṣe kí ni pé ó ti yọ àfààní wa ṣàkù lámìyàtàbáyẹn lè ànàtàbáyùnà yàkínú láàmìrìyàtà fìhì fatabayyan ẹ̀rí torí pé téèyàn bá ń ṣe èméjì pé ṣé ó ti yọ àbí ò tí ì yọ èèyàn ń ṣe èméjì ó ń yọ àbí ò yọ kò tí kò hàn síyàn náà nìyẹn nítorí pé ní kí nǹkan hàn ní àlìyẹ̀kín ó ń bẹ lórí ìmọ̀ àmọ̀dájú pé ó ti yọ gángan ọlọ́run tó fi wà lórí ìmọ̀ àmọ̀dájú pé kí ni o àlùfájìrì ti yọ ìdí náà tí wọ́n bá pè ìrun mọ́ṣáláṣí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wọn màsìkò tí àlùfájìrì yọ alágbà àwọn yorùbá ẹ wọ́n ti pẹ̀lú àjẹsàrí mọ́ lọ wo fúnra ẹ̀ tó bá yẹ pé ibi tó ti lè rí wo ni o ló àwa tá a gbé àwọn ìlú tí iná ti ń tàn yín yín yín wo rọrùn fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sì ń gbébi tí wọ́n ti rí àyè wo hmm? èèyàn ó wò fúnra èèyàn láì rí pé yóò tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìgbà míì àmọ́ tọ́gbọ̀n ìṣẹ́jú sásìkò tí wọ́n pèrún kálífàjìrì tó yọ ah! kálífàjì bá ti yọ tó wọ́n bá ti rí pé òyọ ìrún tó pè yẹn ò ṣiṣẹ́ lọ́dọ̀ tiẹ̀ nígbà tí wọ́n bá rí i pé ó ti yọ muhammed tá a lè tẹ̀lé láti mọ̀jẹ̀ sàárì mọ́ ni ẹni tá a mọ̀ pé ó mọ àsìkò tí máa yọ tí alfajiri yọ tó sì dá alfajiri mọ̀ àlèmọ̀wulẹ̀ ṣe wàhálà á mọ sàárì jíjẹ wa lé lórí pé tó bá ti wá pẹ̀rùn á ah, àjẹ́ pé sàárì jíjẹ tó oúnjẹ tá à ń jẹun èyí tá à ń jẹ lọ́wọ́ yẹn á jẹ tán tàbá á jẹ tán inshallah alhamdulillah á máa gbààwẹ̀ wa lọ. kí wàá ní ìdájọ́ sàárì jíjẹ hmm, kí ni pé ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni àwọn ẹ̀rí rẹ̀ náà ní ìta àkọ́kọ́ mú tára mi saharu wà lọ bìjọ àdìmọ́ jẹ sàárì bútí sí omi kan a èèyàn ó tó anábì من أراد أن يصوم bìṣẹ́ بشيء، bìṣẹ́ بشيء، ما بشيء bìṣẹ́ إمام أحمد، ahmed wọ́n mú wa bó tilẹ̀ jẹ́ pé àwọn afá sọ̀rọ̀ pọ̀ lórí àdìtì yìí o àkírọ́nù àwọn afá àdókọ́ tí àti sọ pé ó padà lálàáfíà. Mm, pẹ̀lú àwọn òfin àhàdí ó ní mọ̀nàrọ́dà ń yasú mọ́ ẹni tó bá gbèrò láti gba àwẹ̀ fálẹ́yàtọ̀ sahar kó yá a jẹ sàárì bí ṣe ń pẹ̀lú nǹkan kan bó ṣe omi ní òmù. ṣe tó mọ̀ pé nínú ẹ̀rí tó wà ń bẹ̀ ni hadith ta kọ́kọ́ mú wà ní hadith inú ìwé ìtànkà gangan nàbà yìí ti sẹ́yìn pé tánàbí tasaharu fa inna fi sahori baraka tasaharu fi èlò lámbìrì kọ́mándù nù imperative nù àṣẹ nù ẹ máa jẹ sàárì nínú èdè ó ti yẹ pé ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀ràn àyànnu nínú usul fiqh ìyìn tí ó wàá gbé kúrò lọ́ràn àyàn àfi kárí nǹkan kan lọ́dọ̀ ànábì tí ó gbé kúrò lọ́ràn àyàn bóyá nígbà míì ànábì kì í jẹ́ sàrí fúnra ẹ̀ tàbára àwọn sàbí gbà míì bóyá ànábì fúnra ẹ̀ jẹ́ sàrí yẹn nígbà míì tàbí agbọ́lẹ́nu àwọn sọ̀hábà tí wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ kọ́ lọ́ràn àyàn àbí nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ó ṣàánú wa. nínú rẹ̀ tá a fi yàn ni báyìí na síyàmí náà wà síyàmí ahlil kitabi akilatu sahar ah, subhanallah ànábì ní òpin ìyà tàbí ìyàtọ̀ tí ń bẹ láàrin àwẹ̀ tàwa mùsùlùmí àtàwẹ̀ àwọn ahlil kitabu ní sàárì jíjẹ ó fi hàn pé ẹni tí ò bá jẹ sàárì mọ̀ fún mọ̀kọ́láfà ìtumọ̀ ni pé tó fi lọ ń gba àwẹ̀ àwẹ̀ dàbí tiwa àti tiwa òun ni sàárì jíjẹ òun ni kíni òun ni sàárì jíjẹ ìyàtọ̀ rẹ̀ nu ó fi ò bá jẹ sàárì tó ló ń gbàwẹ̀ ò jẹ sàárì nu làwọn ń bẹ. Ah, wa Muhammad sallallahu alaihi náà mọ̀kọ́rọ̀ yẹn nu falata ẹ gbọ́dọ̀ gbé ilẹ̀ àfàhór àkìlàtò bárọ̀ká oúnjẹ àlùbáríkà nílẹ̀ àtàdàrú ká má gbé jùlẹ̀ o ẹ tún ti rí náhàyù nù ń kọ́ fún wa pé ká má gbé jù sílẹ̀ wàlà àyìn yẹjẹrọ àhàdùkùn jọrọ àtẹn mímá bó tilẹ̀ jẹ́ pé gbé omi kan ló mu fa inna Allah azza wa jalla wa ó ìsọlù náà alámi kàfàárí ọlọ́run àtàwọn màláíkà ń ṣàṣàrà tó fáwọn tó ń ṣe kìnnìkan tí wọ́n ń jẹ sàárì tí mo ti ṣàlàyé àwọn ẹlẹ́ka ń tọrọ àforíjì ìkẹ́ ìgẹ̀ fún àti jẹ ọlọ́run ọba fúnra rẹ̀ ń sọ̀rọ̀ pa wọn láàrin àwọn ẹlẹ́ka hmm? ọlọ́run ṣàánú wa ọlọ́run kò gbà fún wa tó tá a fi pè lọ́ràn yàn ọ̀nà mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ànábì pàṣẹ rẹ̀ ànábì pàṣẹ ká ṣe kíni ká máa jẹ sàárì ẹlẹ́ẹ̀kejì ànábì ṣe sílẹ̀ àmọ́ na wá nínú àwọn àfa o tí wọ́n sọ yí pé kìí sọ̀ràn anyanwụ o ṣùgbọ́n o alahadiyu hadiyu muhammad sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ mọ̀nà ní muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kò fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ ànábì pàṣẹ rẹ̀ lẹ́yìn náà ó tún sọ pé ẹ má gbé jùlẹ̀ ya tó ná bí èèyàn tìrì ni abẹ́lẹ́ ọ̀hún kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́mọ jù bàjẹ́ àdékùn dáadáa ọlọ́run kò ṣe lónìí kankan tó ká gbìyànjú láti máa jẹ sáré kéèyàn má máa tẹ̀lé fẹ́ẹ́ nu níparí nínú tá a rí fàyọ́ ń bi ni pé ìròrí ò ṣe é fi ṣẹ̀sìn ìmọ̀lá fi máa ṣẹ̀sìn ẹlòmíì ló kàn déédéé rò pé ah, ó jẹ́ sáré járe fún ni ló máa ń lọ́run nínú àfi ah, kéèyàn máa béèrè nípa ẹ̀sìn àti rẹ́lómi tó wò pé ah, téèyàn bá mọ bàbá kan téèyàn bá fẹ́ jẹ sàárà téèyàn bá mọ kó ń gbàwẹ̀ kó gbàwẹ̀ èwo ló ń jẹ tó ń jíjẹ láàárọ̀ òun ò ní jẹun wọ́n mọ̀ pé òun gbàwẹ̀ fọlọ́ ọpọlọ òṣìṣẹ́ sí lójú tiẹ̀ pé kán kó lè mọ̀ pé àwọn ò jẹun ò gbàwẹ̀ fọlọ́ kókó bá mú ṣẹ̀rí àti wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run fún alágbèyọ̀rọ̀ rẹ̀ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.